حيث عند أبي داود يرفع يديه حتى يحاذي بهما منكبيه tí wọ́n bá bẹ̀rẹ̀ ọ̀nà àti ìgbà tí wọ́n bá rò pọ̀ àti ìgbà tí wọ́n bá gbórí sókè láti rò pọ̀. wọ́n ti fi yé wa gbígbé tí wọ́n gbé ọwọ́ yẹn sókè ó máa ń ṣe lọ́gbàá ni pẹ̀lú èjìká àwọn méjèèjì. bẹ́ẹ̀ náà ni. حديث أبي حميد ètò tẹ̀lé Abu Humayd radiyallahu anhu àwọn náà sọ̀rọ̀ ẹ̀bá náà tó ti máa ń gbé ọwọ́ méjèèjì sókè dọ́gba pẹ̀lú èjìká méjèèjì lọ́jọ́ ìbámu pẹ̀lú òtún wá nínú àdéhìí àtìlẹ́ ìnáwó ṣùgbọ́n ìyàtọ̀ kan tó kàn wá láàrin wọn ò ní pé àlékún àlàyé. gbígbé ọwọ́ méjèèjì tàbí sọ̀rọ̀ bá àlùsẹ́lẹ̀ dọ́gba pẹ̀lú èjìká àwọn méjèèjì kó máa síwájú ẹ̀gbéra ẹ̀gbéra tó lè rọ̀ kí wọ́n ti gbé ọwọ́ méjèèjì sókè dọ́gba pẹ̀lú èjìká méjèèjì wọ́n ti sọ pé Allahu Akbar eléyìí kò túmọ̀ sí pé wọ́n ti gbé sókè tí wọ́n gbà pẹ̀lú ètìkà méjèèjì kà sílẹ̀ wọ́n tó sọ fún ọlọ́ àjọ. gẹ́gẹ́ bí kò ti ṣe túmọ̀ sí wípé wọ́n á gbé ọwọ́ dúró títí tí wọ́n fi sọ ọlọ́ àgbà náà kò túmọ̀ sí kò sì tààbọ̀. eléyìí ló kọ́lá sọ pé èèyàn lè kọ́kọ́ gbé ọwọ́ méjèèjì sókè kó tó ṣe ọlọ́ àgbà o lè tó kọ́ gbé sókè kásílẹ̀ o sọ pé ọlọ́run ọ̀tọ̀ o sì lè gbé ọwọ́ méjèèjì sókè dọ́gba pẹ̀lú ọlọ́run ọ̀tọ̀ fẹ́ẹ́dì náà tí o bá rí ọlọ́run ọ̀tọ̀ jálẹ̀ náà ló fi ọwọ́ rẹ̀ lọ sílẹ̀ ilé ìjọba ìṣèjọba wọ́n ní wọ́n ní ìgbà wọ́n lọ́wọ́. لمالك بن حويرث رضي الله عنه حديث تدعى جابتي ابن عمر حديث تدعى جابتي ابن عمر قال النبي صلى الله عليه وسلم قال سكي توابير يزور الركوع يزور الدور سكي لا الركوع شباب منه حديث مالك بن حويرث عاصم عن بيته gbígbé tí wọn máa ń gbé ọwọ́ méjèèjì sókè kó máa ti rẹ́gí pẹ̀lú etí méjèèjì nígbà tí àdéhùn ẹgbẹ́ wọn máa sọ̀rọ̀ yàrá tó máa ti dọ́gba pẹ̀lú èjìká méjèèjì. ìgbà ìgbà wọ́ọ̀rọ̀ eléyìí wọ́n fẹsẹ̀ rinlẹ̀ máa muslim ló kà wá. ìgbà wọ́ọ̀rọ̀ tí Ibn Umar òbí ẹ̀rọ àwọn àìsàn náà òun náà fẹsẹ̀ bẹ́ẹ̀ tẹ́fọ́ fún un. عليه وقال مسلم إيه؟ بذلك الذمة في أو الأحاديث الصحيحة وكتاب الأمر غاية ما في الأمر أن كل واحد من راويي الحديث حكى ما رأى من فعل النبي صلى الله عليه وآله وسلم وأسنده إليه òpin tó hàn lẹ́nu kíkà ló fún nínú àwọn méjèèjì ọ̀sán tó ń rí ó sì fi kí sọ́dọ̀ àlẹ́ sọ wá àlùsọ̀rọ̀. ìmọ̀ ọ̀rọ̀ rẹ̀ gbé máa dọ́gba pẹ̀lú ètìká méjèèjì. máàlùkù kan kò wẹ́ ọ̀run ni pé ó máa dọ́gba pẹ̀lú ètì méjèèjì. bẹ́ẹ̀ náà ni àbọ̀kùn mẹ́yìn òun náà ni pé máa dọ́gba pẹ̀lú ètìká méjèèjì wọ́n àṣẹ ìpèsìkà súnmọ́ ètì tó ń bá kò sí ètò sí nínú ọ̀rọ̀ tó burú. ẹjọ́ kàdá olùkọ́ màmá pa súnà rẹ̀ ọ̀bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bọ̀ ẹ̀kọ́ káwọ́lẹ̀ ó sì lọ́rọ̀ kó ọlọ́ọ̀bọ̀ ẹ̀kọ́ káwọ́kẹ̀ ó tún gbórí sókè láti òkú sí máa lọ́ọ̀rọ̀ mẹ́sàmìlà ọ̀káwọ́kẹ̀ láti máa mọ̀ kí àtẹ́sẹ̀ yẹn rẹ̀ fura nítorí ilé yẹn la pè e e ní tí wọ́n fi ṣe fatuwa ní mẹ́tàbù màlìkí àlẹ́sìn ìgbé ẹ̀rọ gbọ́wọ́ sókè yàtọ̀ sí bẹ́ẹ̀rẹ̀ rẹ̀ nìkan. Ṣètò ti dọ́gba ni pé tí ẹntì ọ̀kan nínú àwọn olùmọ̀wá kóyí tó bá ta kú ètò wa nínú súnà súnà lọ́sọ̀rọ̀ wa súnà làbọ̀rọ̀ tó ti wá tó àti wọ́n làbọ̀rọ̀ tó yẹn pé àmọ̀ tí ọwọ́ méjèèjì sókè ní ìgbà tá a bá bẹ̀rẹ̀ ẹ̀rọ nítorí pé kámẹ́rà gbé o gbogbo àwọn kàdé ìta sọ àwọn afọ àní gbogbo ẹni ti pẹ̀lú ìbẹ̀rẹ̀ ẹ̀rọ. ìgbẹ́ máa ń gbọ́ sókè tó bá lọ rò fún ọ o tún máa ń gbọ́ sókè tó bá lọ sókè láti rò fún ọ kò sí bá lè yà sọ́tọ̀ ṣùgbọ́n àsìkò rẹ̀ ò tí tò. torí pé ti sìn ibi tá a ti wà náà ní ṣùgbọ́n máa tó pé àwọn àdéhùn tó ń fi ṣòwò ọ̀sẹ̀ máa wà àwọn náà fún wọn lè fún àtàyè wa nípa tó dé má rògbò gbígbó ní sókè láti rògbò eléyìí ló fà á tó jẹ́ kí gbogbo ẹ̀ náà tó bá tó wà nù àdéhùn àtúnṣe àtàlà ìtumọ̀ náà. وعن وائل بن حجر قال صليت مع النبي صلى الله عليه وآله وسلم فوضع يده اليمنى على اليسرى على صدره أخرجه ابن خزيمة إجابة ونيسي بلو القبض أي قبض اليسرى في اليمنى وأنت قائم في الصلاة كوفي أوص كوفي تي أوص nígbà تباوى bá wà ní

ṣíṣe sí mi nínú ẹni tí ń kírun lè wà lò ó sì lè si lérò kó ó sì lè wà ní torí ó sì lè wà ní jókòó ó sì lè wà ní gbogbo òun dìde ó sì lè wà ní gbogbo òun lọ sí torí ó sì lè wà ní gbogbo jókòó láàrin méjèèjì ó àmọ́ ike ipò tó wọ́n máa ń wà lọ́pọ̀ kan nínú àwọn àyè wọ̀nyí wọ́n yàtọ̀ síra. ṣùgbọ́n ẹ̀dá sọ̀rọ̀ ipò tí wọ́n máa ń wà nírúkúrú kan kò yàtọ̀ sí ipò tí wọ́n wà nírúkú mi. lóko gbàdábà rúkú nínú ọ̀nà kíláàsì yìí. láàfi ọwọ́ wa na di orúnkún wa mú bí ẹni gbà kan mú tí ọ̀tẹ̀ lọ. láti ike ipò tó wọn wá wà nígbà tá a máa lọ sí orí kalẹ̀ bákan méjì ni dé pé ọ̀rọ̀ olùmọ̀tò pé kọ́kọ́kọ́ lọ rẹ̀ ipò lọ́wọ́ wà ọwọ́ wà wájú níbi lọ sílẹ̀ ẹsẹ̀ni tó wó lulẹ̀ fọlọ̀ ẹtì mà ẹni tó wó lulẹ̀ fọlọ̀ yọ fọwọ́ fi tẹ ìgbára rẹ̀ sílẹ̀ kó má jẹ́ kí ẹnu ní òun lọ sílẹ̀ kí ẹnu àwọn lọ kọ́. ṣùgbọ́n ó sì máa wà ní gbogbo pàtó àwọn lọ sí kẹ́ni ìforíkalẹ̀ lọ́dọ̀ àwọn apá ìdúnà ọ̀rọ̀. àwọn tó ń sọ pé òun fún wa kọ̀kọ́ máa fi lélẹ̀ ọwọ́ tó kalẹ̀ nígbà tá a máa lọ sí torí kalẹ̀ ipò lọ́wọ́ wà lọ́dọ̀ tí wọ́n tá a máa lọ torí kalẹ̀ ọwọ́ wà níbo lórí ìtàmọ́rọ́kùn lórí ìtàn wa mọ́ lọ́wọ́ wà tá a máa gbé lọ́wọ́ sí yàtọ̀ lọ́dọ̀ wọn láàrin torí kalẹ̀ kan àti torí kalẹ̀ míì nípa bọ́wọ́ ti ṣe wà wàá yóò ká wọn wà nítorí kalẹ̀ gbogbo àti mà níbo lọ́wọ́ owó tó máa wà ọwọ́ wa yà máa bẹ lẹ́lẹ̀ yà máa bẹ lẹ́lẹ̀ tó kó náà bẹ nínú àwọn oríkè méje tá a máa torí kalẹ̀ gba ara wọn. sábà wá jókòó ńkọ́ láàrin torí kalẹ̀ méje gbogbo lọ́wọ́ wọn wà yà bẹ lórí ìtàmúrúkọ wa. bẹ́ẹ̀ náà nígbà tí a bá fẹ́ dìde láti rákà àwọn sí rákà mi lọ́dọ̀ àwọn olùmọ̀ tí wọ́n sọ pé ọwọ́ lákòókò ń lọ sílẹ̀ nígbà tá a bá ń forí kalẹ̀ tá a máa lọ sí forí kalẹ̀ kó wọn náà kọ́ lọ yẹn níbo lọ́wọ́ wà pátá máa nìyí ọwọ́ wà ńlẹ̀ ọwọ́ wà ńlẹ̀ nígbà tá a gbé orúkún kúrò nílẹ̀ lọ́dọ̀ àwọn tó ń sọ orúkún yóò kọ́ máa lọ lẹ́kọ́ owó lọ́wọ́ wà ọwọ́ ti kọ́kọ́ kúrò lẹ̀ áàgbé lórí ìta wa mọ́rọ́kọ̀ wa àbá bẹ́ẹ̀ sí. láti fi mọ̀ kí náà máa ṣe àtàyà ọkọ̀ tọwọ́ wà náà kó wà láàbíà wa ẹjọ́kọ̀ lórí ìta wa máa kọ̀ọ̀kan wà láàbíà lẹ́ni tó ṣe ní sí agbára lè agbára lè wọ́n tẹ́ àwọn ìṣòro bá a ṣọ́ta tó wá sílẹ̀ sàlìyà wọn gbára lé ọwọ́ àlàáfíà rẹ wọn máa tẹ sàlìyà lẹni tó ń lo ọwọ́ tó fi ta kókó mẹ́tàléní àádọ́ta tó fi àwọn màkà ìta kókó mẹ́tàléláàádọ́ta àádọ́ta àádọ́ta tí wọ́n ti wá wò pé ní èjì ẹ̀ta tó di fifty kẹ́ni fifty three tó yóò fi àwọn ọ̀ka ẹ̀ka kókó mẹ́tàléláàádọ́ta. Sèlè tẹ̀lé sọ pé ó fi àwọn ọ̀ka dàrí àti tàtà papọ̀ àtàwọn ọmọdéní ètò tẹ̀lé ó fi ta kókó mẹ́tàléláàádọ́ta ó wá fi léyìí ó fi ṣàpèjúwe báwọn ní méjì àti márùn-ún sì jẹ́ mẹ́tàléláàádọ́ta wọ́n ní bẹ́ẹ̀ mẹ́tàléláàádọ́ta. Sọ̀rọ̀ nítorí pé tá a bá fẹ́ kọ mẹ́ta tàbá fẹ́ kọ mẹ́ta àwọn kọ méjì tó jẹnu méjì tó jẹnu kí ni tó máa rẹ̀ mẹ́ta ẹ̀tọ́ bá mi mathematics làbáwa ìwé ẹ̀kọ́ ló fi àwọn ọ̀gá rẹ̀ takoko mẹ́tàléláàdọ́ta àdúgbò ìdìbò tí ọwọ́ máa wà kọ́ ó yàtọ̀ láti ṣe síta sí ìṣẹ̀ṣẹ̀ mi sábà wá dúró mọ́ sábà dúró lórí ìran àwọn kòkòrán ànàfíyẹ̀. جمهور الفقهاء علماء تقول حنفية الشافعية الحنابلة بقوم في كتاب دولوري رنقا أقطع ونوال أو وحيرا أنت وحيرا أول دولة كتاب دولوري أما نعم، ذلك من تتعين أصبح أقطع وحيرا إذا تبضى عن دولوري رنقا lábẹ́ àwọn àríkìyà àwọn ni wọ́n dáàbò tà wọ́n oríṣiríṣi ọ̀rọ̀ lọ́wọ́ abẹ́ oríṣiríṣi ọ̀rọ̀ lọ́wọ́ abẹ́ nínú tọ́wá wọ́n á ní tí bá gbé ọ̀ràn ẹ̀ lábẹ́ ṣe ilé ẹ̀rọ àmọ̀dọ́wọ́ náà látọ̀dọ̀ ẹ̀ máa má lò tí bá gbé ọ̀ràn ẹ̀ ní ọ̀dà tí bá gbé ọ̀ràn ẹ̀ ọ̀tọ̀ tá a gbé àfẹ́ pé kéèyàn ó gbé ọwọ́ ọ̀tún lórí tòsí nínú ọ̀ràn rẹ̀ kàkà bẹ́ẹ̀ ní táwọn afẹ́ ní kò fẹ́ kéèyàn kọ́ dáwọ́ lẹ̀. àwọn tó bá kírun náà fìlà ní òwúrú tó bá wù ẹ̀ láti gbé ọwọ́ lórí ara wọn òwúrú wọn lọ. ìwáyà àtẹ̀wé kò bẹ́ẹ̀ yàtọ̀ yẹ́ lọ́kí wọn nà fìlà ṣíṣe ìyàtọ̀ láàrin ọ̀ràn yẹn àti náfìlà pé ọ̀tọ̀ nínú ọ̀ràn yẹn kò burú nínú náfìlà. rìwáyà kejì ó ní alẹ́sẹ̀gbáàbò mọ̀tòlápá afẹ́kẹ́ká ti bẹ́ẹ̀ kò bá jẹ́ náfìlà kò bá jọ ọ̀ràn yẹn. afẹ́kẹ́ká sí ọwọ́ lórí ara wọn bá jẹ́ náfìlà kò bá jẹ́ ọ̀ràn yẹn. rìwáyà kẹta. الكراهة مطلقا أقول رأي واحد ولا واحد لا فلا واحد ولا واحد لا فلا إلي يني أروي سمتا توالو دو متقدمون المالكية أو توسي واحد من المالكية لكن المتأخرون من المالكية أو تدبر من المالكية. أعطني تفصيل آخر ولا لا من والقبض استنادا مكروها والقبض استنادا مكروه في عدوان مختصر خليل ونكي أبي أولو يا راوة لن تربطه سروانا مكروه lẹ́ni tọrọ gbọ̀kú sáró ọwọ́ náà wọn là kórìíra. àwọn àgbọ̀yé bẹ̀ pé lọ́wọ́ká nàdáríkà sí náná kánà àhàkọ́ lọ́wọ́ká nàdáríkà sí náná kánà mùsàhàkọ́ tó bá yẹ kí wọ́n sẹ́ni láti tẹ̀lé súnà yóò jẹ́ káàrin fẹ̀ sí. àwọn sọ̀rọ̀ ṣùgbọ́n tá a gbọ́ yẹn mọ́ ó ní tó yẹ kí wọ́n fẹ́ rìláì lórí rẹ̀ ni màkúrò ní tí màá rìláì kọ́. lọ́yẹ́ kọjá a tó àmọ́ àwọn màlìkíyà nítorí àwọn kàlẹ́ ni wọ́n kà pé mọ̀kúrò mọ̀kúrò ní ká ti kọ́ bò ẹ tó ń sọ bẹ́ẹ̀ nítorí ń sọ ẹ̀mí ọ̀ lẹ́yìn náà sáà gbogbo àmọ́ wà tó kọ́ wa ọba ولم يقرأ خليلا ولم يقرأ خليلا فعلمه قليل توبة فقه توبك خليل مع أكيد بين انظر من تفقه ولم يقرأ الرسالة فعلمه خسارة توبة فقه توبك رسالة هذا قفول معرفة lórí ẹ̀dá àwọn gbàgbọ́ nìyẹn ẹ̀dá gbàgbọ́ nìyẹn lẹ́nu wò pé ìdí òbá ti wá nínú àlẹ́ ètò wà nù sálà nínú tótó so nítorí ti eléyìí nínú ó sọ a bá fara a fara nípa pé lè kí dáadáa kà sọ pé kọ́ ìkọ̀tàkùn torí tí khalil sọ ni pé tá a bá ṣe ìsìnádá tọ̀wọ́ mọ̀kúrò a ṣe ìsìnádá bóòlù tó a fẹ́ jẹ́ mọ̀kúrò sọ eléyìí ọ̀dẹ̀bà lọ́dọ̀ máa fi kíyà ọ̀pá àwọn tó kọjá kan lọ́dọ̀ àwọn mọ̀tà àṣẹ́yà àjẹ́hẹ̀ẹ́ àwọn aláìmọ̀ kan lẹ́kọ̀ọ́ kẹjáde àgbélà lásán nírú àwọn àwùjọ wa níbi tí màá fi kíyà ẹni fún àwọn ọgbẹ tí wọn bá ti kọ fún yẹn pé kò sọ àwọn bí ìgbà tí ẹsẹ fẹẹ bẹ tà ọsẹ lè sọnà wọn máa fojú kan wọ àwọn òbí àwọn òbí dáwọ rẹ gbàgbẹrẹ báyìí lórí ẹ bí ẹni tẹrẹ tẹ́lẹ̀ ìjọ òṣìṣẹ́ mẹ. tó lọ́dọ̀ àwọn tó máa sọ pé àtẹ̀kọ́ kù nìyẹn náà àwọn náà yà pa wà ó mo láàrín ọ̀dọ́ wọlé ìyapa wa. lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú bí àwọn àbíyà àtàwọn ànábìlà nù rìwáyà kan wọn náà ń gbé ọtí sàlẹ̀ dúdú ẹgbẹ́ ọtí sàlẹ̀ mọ́ta wọn wọ Pakistani àbọ̀ ọmọ India àbí Afghanistan àbí Turkmenistan àwọn sàn sàn yẹn ìṣẹ̀lẹ̀ fún àwọn àbíkà tó tẹ̀lé ànábìyà sọ́kànnà wọn láti ọ̀rọ̀ tó ṣẹṣẹ. yóò fọwọ́ sí sálẹ̀ dodo rẹ̀ àdéhùn tó mú wá pé ìsàlẹ̀ dodo ní ká fọwọ́ sí ọ̀rìn ọ̀lẹ̀ tó nínú tíra tíra bẹ́ẹ̀ ni àfọwọ́ سلسلة الأحاديث الضعيفة وآثارها السيئة في الأمة من السلايم وهذه في أخوة ضعيفة àti àwọn orípa burúkú táwọn àdìsí yẹn ní nínú ìjọ lórí àwọn ìṣòro ìgbà tí afáǹsàlàyé tó ti ṣe jẹ́ kíkọ̀ tọ̀nà yàtọ̀ sí pàtì sí yẹn wà wáyé wọ́n yẹ tí wọ́n kàn mẹ́fà ẹni tí ń kírun ó tún fọwọ́ sẹ́ka abẹ́rẹ́ tàbí wọn àti ojú ọwọ́ títà rẹ̀ dodo ọwọ́ tí súnmọ́ bẹ̀rẹ̀ bá bẹ̀. lọ́dọ̀ tó wá ní kòṣù ọ̀pọ̀ sọ́ra lọ́ba ẹni ọ̀gbà ọ̀rọ̀ yìí nígbà táti ti gbogbo wà fàáyì tẹ̀sí táti ti gbogbo wà fàáyì táti ẹ̀kọ́ lè ní ìfẹ̀jọ́ sọ. tọ́ ètò àdógba gẹ́gẹ́ ẹ̀ṣẹ́ ìfọ́kùrọ̀ àwùjọ wàhùn àwùmọ́ ní ẹ̀ṣẹ̀ kọ́tùrà kan nípa ibo láti máa gbọ́wọ́ sí i kó láti máa gbọ́wọ́ sí i wọ́n kọ́tùrà kan fẹ́ pé láàmì ìlà rẹ̀ nípa rẹ̀ wọ́n ti tàṣẹ́ nípa àwọn àdéhìí àdéhìí báyìí ní àdéhìí tó lágbára jù àdéhùn tó ní ajá mú wáyé òun làdéhùn tó lágbára nípa abúlé àwọn àtẹkẹmẹ láwọn ọkọ wa sí ló dìbò lórí àyà wa lórí àyà wa ká tó sì máa yà lórí àyà wa táwọn gbé ọwọ́ wa lé yẹ bá ti tètè ṣe sọ wáyé ló kẹ́kọ̀ọ́ lò ó ní mo kírun pẹ̀lú ànábì Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àdúgbò tọ̀wọ́ bọ̀ ayé dàgbò yóò ná àlẹ́ yóò anábì pé ọwọ́ rẹ̀ fún lórí tòsí àlẹ́ sọ́dẹ̀rì dé lórí gbáyà ó pé ọwọ́ rẹ̀ fún lórí tòsí lórí ìgbáyà. lọ́kùnrin àtúntẹ̀ yìí wọ́n fi hàn wá ibà ti kì ló lágbára jù ó sì mẹ́nu ìwáyà kan tó wá lọ́dọ̀ ìmọ̀ Ahmed rahimahullah ipò orí àyà náà làwọn gbé ọwọ́lé. tọ́ wọ́n ṣàlàyé ìdáńtá ní ó kan àyàlá àwọn tó wọlé ṣùgbọ́n ìwọ̀sọ́ lè lè rọ̀ bíkà wọn hà wọ́n wà lọ́wọ́ ló kan àyàlá ẹni fúnra rẹ̀ lọ́rùn ilé ìkó fẹ́ẹ́ bákan náà ẹ bá kíyèsí sórí àyàlá gbọ́ títí wa àbórí kù ẹ ti dẹ̀ máa ń sọ̀rọ̀ lórí ìkùnrin àwòrán ẹ̀ tí ìkùnrin bá jáyà ẹlòmíì ló sọ báyà bẹ́ẹ̀ lómi àkórí kò ní obìnrin ikùn kọ́lá wọn gbọ́ wọn ní ti o lórí ayé lórí ẹ̀ àyàrá àbọ̀ wà ní kìí ṣe orí kù. níbi àtẹnìyàn ìfẹ́ àwọn ẹ̀sẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ tó tún àṣọ yẹn nínú ọ̀pọ̀ ìrìngbọ́n lòyìn àti ìṣẹ̀yọ̀ lórí ìwáyà kan tó wá nípa àti ìpè fọ́wọ́bọ̀ ìṣòro bí ìmùnà ọkọ̀ọ̀kan nínú àwọn ọ̀dọ́ pé wọ́n ìwọ́n kọ̀ yóò ná àlẹ́ yóò sọ ẹ̀mọ́ pé yàtọ̀ mi náà méjèèjì lẹ́gbọ́n tí wáyà yóò sọ mí ó ní mo kírun lẹ́yìn àtúnṣe wa fọwọ́bà fọwọ́bà wọ́n gbé ọwọ́ wọn lé tó bá dé bàbá gbé ọwọ́ lórí ọwọ́ láti máa ṣe báyìí ìyẹn ni pé ọrùn ọwọ́ yìí títí ibẹ̀ ni ọmọ àtàtà rẹ̀ àti tọ́mọ àjẹrù ni ọwọ́ àti tàtà àpapọ̀ yọ wà wà gbélé wà gbé lórí ara wa rẹ̀. Gbẹ́gbẹ́ òkè lórí ara wa rẹ̀ wà gbé lórí ara wa rẹ̀ ọdẹ bẹ́ẹ̀ bí tó wà gbélé. Sọ bẹ́ẹ̀. kìí eh, eh, ti pé eh, á ti ọwọ́ wa wọnú ara wọn bí ọmọ sùkúù fún ẹni ọ̀yà òòyọ̀ ìdílé lọ́sẹ̀ àti àríwá àwọn eléyìí náà abẹ́yẹ̀ orí wọn ẹjọ́ máa kí n tó sùn láti abẹ́yẹ̀ òkè rí àìsí ẹ̀dí rìn kan ẹ̀rí sẹ́nu mi ti báyìí lórí ọ̀ ìdílé ìrìn wọn ni ká gbé ọwọ́ ẹgbẹ́ lórí ilé ẹgbẹ́ lórí tí o sì. nínú hadith abdullahi bin masoud rọ̀bí ẹ̀rọ ọ̀hán wọn náà lọ́dún sọ̀rọ̀ láti sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ mi pé wọ́n kírun mo wá gbé ọwọ́ sí lórí ọwọ́ ọ̀tún àlọ́dún sọ̀rọ̀ láti sọ̀rọ̀ wá yọ ọwọ́ ọ̀tún kúrò lábẹ́ ọwọ́ ọwọ́ agbẹ́tọ̀ ọ̀tún lórí tòsí. ó túmọ̀ sí pé àwọn ọ̀gbẹ́tọ̀ lórí tòsí tọ̀tún láwọn gbé lórí lòsì. tán eléyìí jẹ́ ẹ̀gbà wọ́ọ̀rù tó fi hàn wá ńgbọ́lọ́wọ́ máa wà. kí wọ́n ti dájọ́ àwọn tí wọ́n ń ta wọ́ọ̀lù yẹn náà rí àwọn màlìkíyà àwọn táyà tó ń bí gédégédé àwọn nìkan tó ká da wọ́ọ̀lù. tìrẹsì bá tìrẹsì ń kírun tó da wọ́ọ̀lù àti màkítà mọ́ máàlì kìí nínú àwọn ìwáyà tó wà tó yẹ pé ọlọ́wọ́ àlẹ́mọ̀sán ṣáde ha àwọn ẹni tí àwọn fẹ́ gbé wọ́n fẹ́ gbé fún káwọ́ kágbọ́ lórí ara wọn wọ́n mọ̀ á wọ àwọn ìńtánẹ́ẹ̀tì sọ excuse fún malik tó bá tó fi kókó wọn ti pọ̀ tó nínú tí sọ wọ́n ní malik ó ti pàtà wà kárí madina tó fa wàhálà láàrin rẹ̀ àti bọ́ọ̀lù madina gbáà lẹ́yìn òdodo ni wọ́n á ní kí wọ́n na ìmáàmù Málíkì òdodo ni wọ́n nà lẹ́gbàá ọlọ́wọ́ àgbọ̀ àwọn olùmọ̀ẹ́sẹ̀ náà tí ẹ̀ máa rí pé sẹ̀lẹ̀sẹ̀lẹ̀ omi kò sí ní fẹ́ mà ìmáàmù ọ̀wọ̀ àníkà wọ́n ti wọ́n máa rí wọ́n jẹ gba títí títí ìmáàmù àmà wọ́n ti máa rí fọ́nùgbọ́rọ́ ọlá tó lọ sí fún ahmed mọ̀fẹ́wàbùmọ́ ó ní níjọ́ kan nígbà tí wọ́n lù tí wọ́n lù tí wọ́n lù ní wọ́n wọ̀ jáde jọ kan lójú gbogbo yẹn wọ́n fẹ́ lù ó ohun tó ń fi mú ṣòkòtò òun dẹ̀ yẹn ọjà bí o ó ní wọn fi hàn ó ti dójú àmì lò ìwòwò wọn hàn dáa ó ní ọ̀lá òun ọmọ gbọ́dọ̀ ṣe fún òun ní ṣòkòtò lọ́wọ́ torí pé tó mú lọ dá títí òun fi hàn dà sí gbogbo ara yẹn ìnáwó àyùdá àbẹ̀rẹ̀ wà ní lẹ́bí náà hàn wọn làwọn máa dáàbò àwọn ẹni tiẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo lẹ́yìn máa wà bọ́ hanifa ó lù wá ní lùlù gidi àbújá kọ̀ọ̀nà ọ̀ṣọ́ wọn pe àbọ̀ hanifa kókó wá jẹ olórí àwọn adájọ́ tí wọn àwọn olólù máa gbà ìgbà tí wọn dá àtẹwọlẹ tìlà àtẹsíyà sílẹ̀ àbọ̀ hanifa sì sọ pé àwọn òye fádájọ́ àwọn òye fádájọ́ wọn wọ ẹlòmíràn sí wọn ní irọ́ lọ pa àbọ̀ hanifa ní ẹ̀rí nǹkan mọ́ tó bá ti hàn kókó lọ nínú sókùrọ̀ yẹ kọjá dájọ́. báyìí ní wọn kọ pé wọn àwọn kanífà ó tún wọn ní wọn máa jẹ gbàdúrà lójúmọ́ ní ìgbà kan sọ̀tàn àwọn. wọ́n lu ìmáà mari débi wípé ìsan ọwọ́ wọn ti yẹ ó yẹ débi pé ọwọ́ yẹn kò sí dá kọ̀ǹtrol náà máa mari kò lè sọ kọ́wọ́ pé lọ òkè kọ́wọ́ sí òkè sọ wípé kò lè gbé ọwọ́ mọ́ àwọn táwọn máa ń sọ pé ká kọ́pù gẹ́gẹ́ bí súnà ṣe wá wọ́n ní pé yóò wọ ìmáà tó slack tí ò fẹ́ gbé mọ́ ni malik kò ṣe ṣe kọ́bù mà làwọn ọmọlẹ́yìn rẹ̀ làwọn tí wọ́n ń wá àwa wí. nítorí ilé ìwà ni òkè akẹ́kọ̀ọ́ pẹ̀sì tó bá yẹ kó ń kà fún pé ara àwọn kò ní sọ bẹ́ẹ̀ lẹ́wọ̀n káwọn nípa ẹ̀rọ lọ àwọn nípa ẹ̀rọ lọ. kí wọ́n lè rí màlìkì yẹn lórí pé àìsèkọ́bù ẹ̀rí wọn. ونعني حديث المصيب صلاة أن تسعد سنين ونبيه أنا بيودا فقط فقولوا لي أراون ثم تقولوا سنون سنين كلا أنا بيودا لكن هو صوفه ديت وزيدوا عمل استفتاح به وزيد استعادة به وزيد بسملة به وزيد قوة سوكي مباري أرون به كاتو قوة سوكي تعمل látòbí gbọ́ sókè tá bá ti di láti rò kú tí gbogbo ikú ọ̀sán yìí náà kì í sára wọn torí ẹ̀ àìwí bẹ́ẹ̀ ọ̀ kò sí náà sí kí kò sí ara ni wọn kò fẹ́ ìbẹ̀ fún àdìkíyà àdìkíyà tó máa dúkù tí ń kó sẹ́nu lórí eléyìí pẹ́ ní bẹ́ẹ̀ nítorí wọn tó pàtàkì bí sẹ́nu ẹ̀ sí ìlera torí pé ẹnu àwọn olùmọ̀tìkù tí gbogbo tó bá nù àdìkíyà kọ́ àwọn ọ̀ràn ẹ̀yà wọn. táwọn akọ̀tún sísọ̀rọ̀ súnà nínú àwọn súnà ìrùn. Táwọn afúnra wa táwọn pé wọ lọ́nkọ́ búdù ìwọ ẹ̀ńtẹ́dẹ́lù kẹ́yìn ẹ̀yẹ̀ máa ń gbọ́ lórí ara ẹ̀yìn kọ́ ẹ̀ńtẹ́dẹ́lù olùdáwọ́ rẹ̀ ọlọ́gbọ́ àwọn èèyàn yẹ kàn lọ wá mọ̀ ẹ̀yẹ kàn lọ wá mọ̀ bìkọ́ tí wọ́n wá mọ̀ tó gbó tó wọ́n fi ṣe ẹ̀fẹ̀ ni wọ́n fún wa ti torí pé nìmọ̀ nǹkan ti kọ́ tó wọ́n yọ. eléyìí ń dúpẹ́ ní ṣẹlẹ̀ láwọn agbábi kú ìsìláà ti súnà ẹ̀rí gẹ́gẹ́ ẹ̀yìn lẹ́yìn ti súnà lẹ́yìn sọ̀rọ̀ àdìsọ́nà ní àdìmọ́ àti ìgbàlá mi ẹ̀lẹ́yìn ti súnà lẹ́yìn sọ̀rọ̀ àdìsọ́nà ẹ̀ wá ní ẹ̀ńtí wá lè kí wọn ọgbọ́n olóyè ara wọn yọ lè máa mọ̀ tí wọ́n bá ti wà nínú àwọn màmúmú rẹ̀ níṣẹ́ ni ká fi yé wọn pé ẹ wá pé sáfù ni o ẹ wá kí wọn. ẹ lọ sẹ́wọ̀n. nítorí pọ̀ tẹ̀lé súnà rẹ̀ sọ̀rọ̀ àìsọ́lẹ̀ ẹ̀sì lẹ́yìn ìdáná tó gbé dà wá wọn kò sọ̀nà súnà náà dà súnà náà dà pẹ̀lú ìtumọ̀ sí pé nígbà míì àwọn èèyàn ìwọ̀nba bá ti mọ wọn fẹ́ wá formalize Islam lórí bíi ìmọ̀ tí wọ́n ti ṣe máa kínkínní o pé báwọn wò pé ìgbà táwọn oníṣòwò kọ̀ táwọn náà tó ṣe kọ́ kùtù ó lè kẹ́sì máa tẹ̀lé sónà kọ́ kọ́ pàǹtí oníṣòwò kọ̀ bá ti ṣe sí ni wà ló dé àdáni tẹ̀lé kìtàbọ̀ sónà tọ́ba wa náà fúnra náà sónà kọ́ látọ̀ pàtì náà wọ́n sábà yẹn pàtì kálí bá dá yàtọ̀ ẹ̀wọ̀n gẹ́gẹ́ so nítorí pé nígbà tó yá wọn ni gbogbo tó bá jẹ́ pé má malik lọ sọ kápákì torí ẹ̀ malik sọ pé ẹ̀ ti kọ́kọ́ ọgbọ́n sí i malik sọ pé sálámà kẹ́kẹ́ ẹ̀ máa ṣe kótóbọ̀ tó bá tó kó ṣe sálámà méjì. gbogbo rẹ̀ àwọn ẹ̀yà máa kálá ń pè é nítòsí yẹ gbogbo àti máa ti náà nípa lọ lé kí ó. ìgbọ́ nítorí wọn fẹ́ fà ìmọ̀ kàtí lọ́ọ̀dà tó máa tara rẹ̀ jẹ orí jẹ́ ti dúdú náà rẹ̀ pé káwọn náà gbà tó ń wígbọ́ torí ẹ̀ ló ti jẹ́ ká dúpẹ́ fọlọ́ because ẹni tó máa ti jẹ́ pípọ̀ wá mà wàhálà ó ti pọ̀ dúró ìgbésí ayé yóò sì máa dìfẹ́ǹdì tí ò dé dìfẹ́ǹdì torí ẹ̀ ká fi kọ́ ká fi wọ́pọ̀rọ̀ wọ́pọ̀rọ̀ yóò nà àrùn yóò tọrọ àbò sọ́lẹ̀ eléyìí nana nàbẹ̀ Muhammad sọlá kódà nínú àdéhùn kan ti wáyé ó ní wọn àrí ànábì ní ìdúró lórí rẹ̀. àyàfi kó jẹ́ kó fi ọwọ́ lórí ara eléyìí náà láti tẹ̀sẹ̀ rí bó o bá ti ti di láti ògbólógbò ọtí kékeré bó ti wà tó tó rò ó tún pé lórí ara sọ eléyìí ni sunna anabi Muhammad sọlọ wa o ti sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti òkè kíkà kó fi ọwọ́ lórí ara rẹ lórí rẹ eléyìí ti ṣe ń tàbí máa ti tó yẹ bá ọ̀dà bá ti sọ̀rọ̀. sọ̀rọ̀ àwọn olùkọ́ tí àwọn ẹ̀yà ọ̀sọ̀ wà àti bàbá rẹ̀ yọ ń kọ́gbọ́lù yẹ ń sẹ́dọ̀lù kàkọ́. so ìtì ọgbọ́n yìí tó máa ṣe ń ṣe náà tó ṣe òun rí mọ́ òòjọ́. eléyìí sì ṣe ìdánimọ̀ tuntun yẹn pé àwọn kékeré kékeré bá wọn. àti lè lọ yọ àdá sọ̀rọ̀ gẹ̀dẹ̀ gẹ̀dẹ̀ wà ní bá ní mú àdá ọmọ tẹ ẹ̀rọ pé bóyá eegun ni wọ́n fẹ́ ta àwọn tuntun àpà àti tutù torí nǹkan tí o bá lójú ẹ má lójú ẹ má dá wà ọba ti dá wà látàrí wà sòtú ọba gbọ́ pẹ̀tẹ́ yìí tó bá ti sàlàyé ẹ̀ṣọ́ bàbá bá fẹ́ fún dáadáa yọ tẹ̀lé ẹ̀ṣọ́ sì ní tẹ̀lé kọ́ ní tẹ̀lé kò nídìí kí wọ́n á tẹ̀lé wọn àti gbogbo wọn kó ní kébì náà máa di láàárọ̀ láàárọ̀ sòfin mú nǹkan mi gbọ́ mọ́ ọba gbọ́ sí lẹ́nu ní ọ̀pọ̀ ẹ̀yìn tí bá ti pèsè ọmọ pèsè owó oúnjẹ àti owó oúnjẹ kò sínú pé kí wọ́n kíyèsí ọ pé ṣé ẹgbẹ́ wa ló ti tàbí ìtẹ̀gbẹ́ wa ṣé ẹgbẹ́ tẹ̀sí wa ló ti pọ̀ nǹkan ẹgbẹ́ wa lọ sọ ẹgbẹ́ báwo kí náà fẹ́ pẹ́pẹ́ kí náà fẹ́ pẹ́pẹ́ ìsìlámù lọ́jà ẹgbẹ́ pọ̀ ẹgbẹ́ tó láyà àbí kó ló bá ní kọ̀ǹtíṣà láti wà jẹ́ lọ. abẹ́ ìfura náà nǹkan kẹ́kẹ́ tí wọ́n ti láyà àbẹ́rẹ́ kó ló bá ní kọ̀ǹtíṣà ti wà jẹ́ lọ. àmọ́ ẹ̀sìn tí wọ́n fi ránà lóṣù wá sọ̀rọ̀ ọ̀gá ti wọ̀ láṣọ náà wọ̀ sílẹ̀ ìjẹ́ òṣìṣẹ́ káwọn fi ẹ̀jẹ̀ sílẹ̀ káwọn lọ parapara pa. lẹ́yìn náà ẹ̀jú bá tún tọ́ ọ̀rẹ́ lórí ara wọn lẹ́yìn òkú onídìí pípẹ́ lọ fẹ́ lọ dènà dé ẹ̀rọ afẹ́ ẹ̀jọ̀ nàbí owó kí náà nàbí owó pépè. ẹ̀yin náà ti mọ̀ pé kò sí ná torí owó nìkan wọn máa ná náà lẹ́sẹ̀ lẹ́yìn nàbí owó torí di eléyìí onídìí wàhálà tí wọ́n gbọ́ yìí àníkọ́ lọ́wọ́ kárẹ́ àbí òye wa ẹ̀hẹ́n bọ́lá wọn gbà lẹ́sìn nǹkan tá a kàn pọ̀ fún un pé kọ́ máa pè bídíà ìfẹ́rì kankan fún un láti pè bídíà lèbi gbọ́wọ́ lórí ara rẹ̀ kó pè bídíà bídíà báwọn ọ̀rọ̀ ọ̀gá ni bídíà nítorí pé wàá sọ pé wọn àrí ànábìrì tẹ́tí gbọ́ wọn àrí ànábìrì lórí ìdúró lórí ìran àbíkọ́jẹ́ pé gbọ́wọ́ lórí ara tọ́jọ́ bọ́ọ̀lù tó wá fẹ́ sọ fún wa pé ẹni tí ó gbọ́wọ́ lórí ara wọn lẹ́yìn òkú bídíà bídíà olóṣèlú. لما أتمنى إنه الشريعة إذا السرير المطلق يحمل على إطلاقه حتى يرد الثقيل ẹ̀rí tó bá ń wá tí wọn ọ̀la orí bó ti wá náà láwọn àlò títí tí tí ọ̀la ó fìdí kò sí títí ọ̀la àtijọ́ gbẹ̀dà kìíyà ń rí ànábì lórí ìtò nínú wọn àti kọjá gbọ́gbọ́ lórí ara wọn kí ni tó tún sákòdà wa àyàfi tó bá sọ pé dídúró tá a dúró lẹ́yìn òkú kìí ṣe dídúró wọn pè ní sẹ̀ríà ọ wá sí wàhálà tó tún pọ̀ tó àkọ́kọ́ lọ. tó fi mẹ́rin wá náà àlùkìtà bọ̀ sún náà tó wọ́n èpè dúró. ẹ̀sìn ẹran tí màá ti ta àtiwájú wípé nígbà tó bá tó bá rò kó tà nàró títí tó fi dúró dọ́gba dáadáa. ṣé kìí ṣe dúró lé lẹ́yìn? Allahumma àti bàbá sọ pé tí èèyàn bá ti kọ́kọ́ dúró tó wá rùkù tó dúró náà ló lẹ́yìn rẹ̀ ìjókòó wọn pè lé ìjókòó báwo ìjókòó tá a wà ń lò wọ́n lè ṣe gbogbo èèyàn kọ́ ìdúró wọn láti sọ tó fà sí wọn fi sọ̀rọ̀ tí wọ́n sọ fà pé láti sè yẹn onípa gbòye àwọn Hanafiya àwọn Hanafiya ni ntí ń bẹ síwájú rùkù kí ni wọ́n pè alùpùpù ṣùgbọ́n ntí ń bẹ lẹ́yìn rùkù wọn ni kọ́wó màtún làwọn ń pè kọ́wó màtún ẹbí tí wá nínú tẹ̀bí yìí nù xaqáyà ṣarxu ẹnzẹ̀ xaqáyà wọn ni kọ́wó màtún làwọn ń pè kẹsàkìyà àbá kan wọn ń àlàyé lórí ọ̀rọ̀ kan sọ̀rọ̀ síra oṣù tẹ́tìrà kẹta ní síra náà wọn ní gbogbo ìdúró tí o bá ti ní ká tí àlùkùránì nínú tí o sì ní ká ti tẹ̀sí nínú orúkọ rẹ̀ ní kíni ọwọ́ màtún. abáàtí wọn kọ́mẹ́ǹtì lórí tíra ẹ̀ fẹ́ẹ́ tíra kẹta wá ní a ọ̀rọ̀ yìí mà yà ẹ̀ lẹ́nu púpọ̀. ṣé ìdúró ti ń bẹ̀rẹ̀ ìrùkù kò sí tẹ̀sí inú ẹ̀ bí ọ̀bá tí àlùkùránì nínú ẹ̀ ó ní kọ́dà gan-an. ẹni tí ó kírun kò lè parí sísọ tẹ̀mí àwọn ọkùnrin mẹ́rin hákìdá òtá àyàfi nígbìnì nídúró yẹn kásẹ̀tẹ̀ máa ti sọ̀rọ̀ gbà náà wọlé tàbí tí wọ́n ewé àfi nídúró. ìrọ́pọ̀ náà wọ́n sọ̀rọ̀ àmì ètò tẹ̀síwì tẹ̀síwì ní àbí náà kẹ̀kẹ́ ìrọ́pọ̀ náà yí bá gbogbo náà ètò tẹ̀síwì. wọ́n lè jẹ́ ilé ìjẹ́bù ti ṣe jẹ́ bẹ̀rẹ̀ àṣìṣe yẹn kò wá ń lọ. lẹ́yìn rẹ̀ àtọ́ tó wá ń lọ àdébì wá fún wa. àdébì ọ̀gáàdì tuntun sọ́ọ̀mù ọ̀bí ọ̀gá wà. àdébì eléyìí ó ní í ṣe pẹ̀lú kíkéwó nínú. lẹ́sẹ̀ gẹ́gẹ́ bó ti wá náà àdébì ètí máa máa lè gbé jáde nínú wọ́n pa àwọn táwọn olùmọ̀mí náà ti gbé jáde nínú síra wọn. إذا إن المصلي إذا قام يصلي فإنه ينادي ربه أبي فإنما ينادي ربه في أكير ما في الدروس ينكر إنت نقول أغاني أورو فلينظر أحدكم كيف يناجيه تقولنا كوني قالوا كوني أتاكي سيباو لسيمبولو أغاني báwo ló ti ń bá a sọ̀rọ̀ jẹ́jẹ́ sọ̀ fara balẹ̀ bá a sọ̀rọ̀ tí àdìwọ̀ máa yọ lẹ́nu nígbà tó ń sọ tí wọn náà máa pariwo ọ̀rọ̀ jẹ́jẹ́ la pé o tó o máa pariwo. ìdí táwọn ti sọ báyìí pé sọlá àlùsọlá wọn wọn ní kíláàsì wọn ní káwọn yẹn ń kírun lọ́tọ̀ tó káwọn kún yẹn náà àdìwọ̀ yìí wá pọ̀ jù. tàbí ti wá sọ àdìgbò nípa rẹ̀ wọ́n ní wọ́n بعضكم فوق بعض صوته في القرآن أو كما قال صلى الله عليه وسلم ẹnìkan apákanu yóò gbọ́dọ̀ gbóhùn sókè lórí ẹnì kejì rẹ̀ pẹ̀lú àlùkùránì tí wọn máa ké yẹnì kó gbọ́dọ̀ gbóhùn sókè tayọ tọmọ ẹyà rẹ̀ pẹ̀lú àlùkùránì tó ké torí pé tí o bá ti gbóhùn sókè ó ti ṣe kó wọn máa ti ń ké má. tọ eré ìfihàn wa ibi ọ̀rọ̀ jẹ́jẹ́ là ń gbọ́ràn ọba wa sọ. à ń tẹ̀kọ̀ káàdà láti jẹ́ bá a rí sọ dáadáa. ìjẹ́sílẹ̀ ìbáyìí báyìí ìrún à ń bùkátà láti kí omi nù. níbi bí ẹnì kẹ́kọ̀ọ́ wá bá nà sọ̀rọ̀ àṣọ̀nà tó náà ọmọ tí ó kàkà sí ni mo bá nà fi kọ́ ní kíni kọ́ máa sọ pé subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billahi al-ali al-azim. kẹbi tó wà nù àdéhìí àbùdá ó dàtà mí gbé jáde ìgbé tí máa ń kéwì ó ti dípò kéwì tí ọ náà ní ká lọ ké lórí rẹ ó túmọ̀ sí pé lórí irun a kì í gbẹnu lọ́wọ́ a kì í gbẹnu lọ́wọ́ bẹ́ẹ̀ bá lọ́sọ̀rọ̀ wá àdúṣẹ́lẹ̀ bí wọ́n ti ṣe sọ fún Mu'awiya ibn Hakam òbí ẹ̀ lọ́wọ́ àmì láti kò sáà sọ pé yàrá ń tọ́ lọ́ọ̀ fẹ́ni tó ń sìn àwọn ti ti mọ̀ pé yàrá ń mú ká ká ọlọ́mọ kí ọ ọ̀ọ́yún ó ti dọ̀rọ̀ àwọn èèyàn àbí ọ̀dọ̀rọ̀ àwọn èèyàn ọ̀dọ̀rọ̀ àwọn èèyàn á gbọ́dọ̀ mú wọnú wọn wá kírun tán àìsùnwó àtúnà sọ fún pé irun tó rí báyìí o láyọ̀ lọ́sọ̀ fi àṣẹ ìkùnmí kàlámì náà nǹkan kan nínú ọ̀rọ̀ àwọn èèyàn tó ń sọ ọ̀kọ̀tọ́ ká mú wọnú irun wà fún tìlàwọ̀ tó kọ̀ wọ́n tẹ̀síbí wọ́n ọwọ akọkàtì àkùránù kátà kọmọkọlọ kátà ìrántí ọlọ yẹtí pé ká máa fi sọ̀rọ̀ àwọn èèyàn ṣe eléyà fi hàn wá pé àdìtà bá wà lórí ìrọsẹ afẹkàkíw kódà débi pé ẹni tí ó ya ayáyá tí ò lè kò lè wí nǹkan kan ká ká máa ti wí tó bá lórí ìrọsẹ. ẹ̀rọ pé kò ní ká fásitì hà tó bá dórí irun afẹ́sẹ̀kọ́ máa yí àná yẹ ní tí o ẹ̀rọ pé tí wọn náà máa gbé fásitì hà ọmọ yí àná rẹ tètè ní ọmọ àgbà bẹ́ẹ̀ la fẹ́ náà máa demonstrate tó ti gbé tí ò lè mú nǹkan kan jáde ìdí ni wípé ẹni tí ó kí o ahọ́n rẹ̀ ó mì ètè rẹ̀ ọgbọ̀n kíkí owó tó ti kọjá yìí bàbá eléyìí àbí ìyá eléyìí ọ̀rọ̀ tí ẹ̀ ò lè jáde àìwá lè jáde ọ̀rọ̀ rẹ̀ kò túmọ̀ sí pé kò ní lè gbọ́n ahọ́n tó kì á mọ̀ ìgbé alẹ́sùrù láàyè tó bẹ̀rẹ̀ àfún gbogbo ètò bá rọrùn fún wa ṣe àní pàtó nítorí ìta àdìsí ìyẹn ni pé a lè kéwò láì gbọ́n ahọ́n láì gbèsè eléyìí kọ́ máa gba ahọ́n gbèsè nígbà tí ọ̀rọ̀ ní jáde ó ti ṣe tọ́jú ara yẹn lé lórí tó lè ṣe pátákùlọ̀ ọ̀há lọ́sọ̀tà. báwo la ń sáré sọ̀rọ̀ àwọn tí wọ́n bá ti àgé àwọn ni àdéhùn ń bá wí. àdéhùn ẹ̀sùn sọ́ọ̀nù ọ̀gá ìwà ọ̀hún. سمعت في قول وصابي أسمع في المدينة من سمرية الثانية سري عبادة في مكة مدينة لعبادة وعبادة تدرك منها الأنصار وأنا مدينة قال النبي صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بأم القرآن وسير tí ó lálẹ́ àti àjọpọ̀ pẹ̀lú sẹ̀ríà fún gbogbo ẹni tó bá kírun tí ò gbé ọmọlùkọ̀rọ̀ án ọmọlùkọ̀rọ̀ án tó náà ní kíni sóòrọ̀ tó fà dà bẹ́ẹ̀ la tó bá ti ẹ̀dá pé pé ọmọlùkọ̀rọ̀ án ìdí tó ti fi gbé bẹ́ẹ̀ ọ̀rọ̀ pọ̀ lẹ́nu àwọn mọ̀tọ́sẹ̀rì wọ́n ní nínú rẹ̀ oníkú gbogbo tí bẹ náà kọ̀rọ̀ án sọ́mọ́rì rẹ̀ sọ̀rọ̀ ti padà ìdí nu tó ti jẹ́ ọmọ kọ̀ọ̀án ọmọ kìtà ọ̀kan náà ni ọmọ kọ̀ọ̀án kò sí irun kò sí irun kan tó kákòrò lálàáfíà tó láti kùnà láti ké ọmọ kọ̀ọ̀án àti tó pẹ́ kọ́lọ̀ kó gba ara màkì ara màkì inṣàlá akọ àbí inṣàlá màkì ẹ̀hẹ́n ẹ̀ sọ́jà ni àmọ́ ké ìṣàlọ́ àmọ́ ké kọ́lọ̀ máa ti ká kọ́lọ̀ máa mú mi máa ké rẹ̀ kú lọ́rọ̀ wa èdè àti máa ké kọ́lọ̀ fún wa máa ké torí ẹ̀ eléyìí sọ̀rọ̀ tó fà bẹ́ẹ̀ kódà àwọn olùmọ̀ sọ pé ńgbà tó lọ sọ pé tọkọrọ ohun máa tẹ sọ̀rọ̀ mi náà kọ́ ha tọkọrọ ohun máa tẹ sọ̀rọ̀ mi wọn ni fàdí àná nítorí kò sí ń tọ́ta ẹ̀ sára tó bá a kò sí ń tọ́ tó bá a bẹ̀ àbá tó o bá fẹ́ kọ́ ọ̀rọ̀ àti máa ké kí náà bọ̀ tó báàgà ilé mi máa bá ké mo kí náà gbọ́ ké báàgà èèyàn fẹ́ dáhùn rẹ̀ kí náà gbọ́ ké báàgà nínú àdébì wọn á ní náà sọ láti rìn mẹ́lẹ́mì àkọ́rọ́ bí ọ̀mẹ́ kúrán ayé lèmẹ́ lẹ́mì àkọ́rọ́ àbí ọ̀mẹ́ kúrán ayé kí n sọ̀rọ̀ àtẹ òsèrè mẹ́tù wá ké bá ti hà nínú rẹ̀. نتوني في لو قرأ الإنسان فاتحة خارج الصلاة وأخفق عن أن يقرأها فيها لا صلاة له وكيف أتيع كتب غيره أو أكيد له تركيع سلاله تقولي له إن تابت ما تقولي لك أخو فلبادي جيسي وعدي في أمي لا صلاة لمن لم يقرأ بأم القرآن في صلاته شوف المعلوم كالمذكور إذن هي ولا في تتعجبين نقل النبي بسرعة لكن لا صلاة لمن لم يقرأ بأم القرآن في صلاته في صلاته معلوم كتية إذا tó bá ké lóde نقول كيف ké كيف òun kì wọ́n ní lè man man yẹn nínú sẹ̀ríà nínú alùpàgọ́ lọ́mọ́ wọ́n fẹ́ẹ́ nu gbólóhùn tó káàdì gbogbo yẹn lè man ìmáàmù wọ̀ bẹ̀ lè man máàmù wọ̀ bẹ̀ lè man ẹni tí ń dáhùn kí wọ̀ bẹ̀ dákun lórí ti kẹrin kò sí kò sí máàmù náà ni yóò ti padà di mọ̀tòdó yóò ti padà di mọ̀tòdó kò sí oṣù kẹrin nínú àwọn kékeré eléyìí ìní máa ń ṣáfì gbọ́ yìí àti máa ń hàpẹ́ táwọn ti sọ yìí pé gbogbo ẹni bá kírun bí lẹ́sẹ̀ náà láì rí ẹnìkan lẹ̀ wọ́n gbọ́dọ̀ fi kíni wọ́n gbọ́dọ̀ fi fàjà tòun láti fi wọ́n rẹ̀ ń sọ yìí ń sọ yìí ọ̀kan ó sì tọ́ka sí sáfẹ́ tààràtà. kó tún wá fẹsẹ̀ rẹ̀. ike la salata liman lam yaqra' bi ummil kitab bi ummil qur'an torí rẹ̀ tó o bá ti gé al-Fatiha kò rẹ̀ sawa'an kunta imaman am kunta ma'muman am kunta munfaridan kò sí yàtọ̀. وقال الإمام أبو حنيفة رحمه الله أواني حرفك afẹ́ pé kí ìmáàmù kí fàtà ṣùgbọ́n òun gángan fúnra ara rẹ̀ kì í sọ̀rọ̀ àyà lórí ìmáàmù torí bọ́lá sọ pé bákọ́rọ́ ooo máa tẹ̀ ẹ́ sára mi náà kọ́ra máa mi náà fà lọ́rùn ẹ kí ohun kó ohun gbogbo ohun tó bá rọ̀ yín lọ́rùn gbogbo olùdókòwò àwọn ó ti kí òun lọ́dọ̀ Abu Hanifa kí ló dé adé ti sọ pé láàpọ̀ láàtà liman lam yaqra bi ummi al-Qur'an wọn ni bẹ́ẹ̀ tẹ́lẹ̀ adé fún ẹ ọ̀fẹ́ tẹ̀lé láìsẹ̀ tẹ̀lé dáa ṣùgbọ́n adé fi yẹn khabar wahid àbúrò àdébà ló sọ̀rọ̀ yẹn ibi khabar wahid ìròyìn ní tó tọ̀dọ̀ èèyàn kan wá àbí ẹ̀ta wúrò èèyàn tí ò ti pọ̀ débi pé àlè rorọ́ sírú wọn ọwọ́ ajẹ́ sábọ̀rù wá lè tó mú àlékún wá lórí tó wá nínú àlùkùrọ̀ náà. nítorí pé àlùkùrọ̀ náà sọ pé bákọ́rọ̀ ó máa tẹ̀ sọ̀rọ̀ mi àlùkùrọ̀ náà. lásán láti lè mẹ́rin lẹ́mí ẹ̀kọ́ àbí ọmọ ìkìtà lè fi ọmọ ìkùrọ̀ náà àlékún ni lórí tó wá. wọ́n wá ní tá a bá pọ̀ sí dàdé yìí. ajẹ́ pé ọ̀pọ̀ sábẹ́ píríncípù tá à ń pè ní kíni àzìyá àlékún lórí ẹ̀rí tó wà nínú alukur'an òfin táwọn ti ń lò ní àlàfíà ni pé الزيادة àlẹ́ على النص نسخ ولا يجوز نسخ الكتاب بخبر واحد sòtà bá pọ̀ sí náà rẹ̀ ó fi tàbí fún lórí ayé àkùrán òfin ti àwọn ti sọ ibi gbogbo àlékún lórí ayé alukur'an ó túmọ̀ sí pé apá òfin tàkọ́kọ́ rẹ̀ nù bẹ́ẹ̀ sì ni àdéhùn tẹ èèyàn ẹ̀ta orúkọ àwàkọ̀ lágbára láti pàtó wa ní alukur'an rẹ̀ lórí ẹ̀ làwọn òṣèlú ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́dọ̀ àbúkà nígbà tẹ̀lá tẹ̀lá tẹ̀lá mọ́tẹ́ sọ̀rọ̀ nínú alukur'an lára kó àdúrà gbé mu ayé àtàràkà àtàlọ́wọ́ bẹ́ẹ̀ ni mẹ́tàbù àbí hanifa lọ́dọ̀ ìmáàmù malik àti ìmáàmù ahmed nínú ìwáyà kan àwọn sọ pé kéèyàn bá ti jẹ́ kéèyàn kírun lẹ́yìn ìmáà lò àwọn sọ pé dandan ájò nínú gbogbo rákà gbogbo gbogbo àwọn ìmáàmù yòókù wọ́n sọ pé dandan ájò nínú gbogbo rákà ájò kí fàtà nínú gbogbo rákà ṣùgbọ́n ìyapa tó wà láàrin tiwọn ni pé fàtì àyíká yìí tètè yìí bá ti ìmáà yóò sókè bí ẹni tó wà lẹ́yìn ìmáà kò sí ìyapa láàrin wọn pé ìmáà mú òkè ẹni tí ń dáhùn kí yóò kè ṣùgbọ́n ìyapa tó wà ní pété máa mú yóò kè bá tẹ̀ nígbà tí ń kírun lẹ́yìn ìmáà. ìmáàmù Malik rahimahullah àti ìmáàmù Ahmad rahimahullah nínú riwaya kan lọ́dọ̀ Ahmad wọn ni ẹni tó bá ti ń kírun lẹ́yìn ìmáà kò ní ìdí láti ké fatiha níbi tí ìmáàmù bá ti ké o sókè gẹ́gẹ́ bí sọ̀láàtù subh wa sọ̀láàtù maghrib wal isha tó o ní ìdí láti ké nǹkan kan níbi tí ìmáàmù bá ti ké sókè ibi tó ti láǹfààní àti ké o òun náà nígbà tí ìmáàmù bá ké o jẹ́jẹ́ torí ẹ̀ kò sí apá igbe tí ìmáàmù bá ké o jẹ́jẹ́ bóyá sọ̀láàtù bọ̀rọ̀ sọ̀láàtù làásù bákan náà rákàtú tẹ́lẹ̀ nínú sọ̀láàtù maghrib والثالثة والرابعة في صلاة العشاء يقول أنه كيوم به أما بنتي ما بعد كيو سكي ما نكني فوني كيو نبه إليه يرى إمام مالك الإمام أحمد له رواية ṣùgbọ́n ìmọ̀ ahmed ní olùwáyà ni wọ́n sọ pé wàá kéwú wàá kéwú tọ̀ torí àdéhì bẹ́ẹ̀ náà ni ìmọ̀ ṣẹ́fìrì wọ́n ní wàá kéwú nítorí àdéhì tọ̀ nínú olùwáyà mi alẹ́ sọ̀rọ̀ àdìsọ́lẹ̀ wọ́n fi wọ́n léèrè nínú rúwáyà tó wá nù sọ́yìn muslim àbí nínú rúwáyà ibn hibban anábìnrin láti sọ̀rọ̀ tó la yókùrọ̀ òfin ha ní fatihatu kitab gbogbo òun tá a bá kíta kí fati àbẹ́ tá a kí fati àbẹ́ irun yẹn kò ní jẹ́ irun tí kò ní jẹ́ irun tó tó kò tó kò tó gbọ́dọ̀ tún mi ó sì wá nù rúwáyà mi lọ́dọ̀ imam ahmed àti abu dawud àti ibn hibban. ibana bi fi wọn léèrè pé la'allakum taqra'una khalfa imamikum sékè ti ká ìwọ̀n yìí ẹ máa kí wọ́n láyìn lè má mú ibi nígbà kan tí wọn lẹ́yìn àná sallallahu alaihi wasallam irun àṣùbà qalu na'am qulna na'am àníbẹ̀rẹ̀ nínú rìwáyà kan qulna adhan ya rasulullah àṣúrékè àmọ́ àṣúrékè qala la taf'al. إلا بفاتحة الكتاب اعتبر الدوم بفاتحة الكتاب فإنه لا صلاة لمن لم يقرأ بها كسيه نقول بأن في وبعد سكني سوى سكفاتها حديثي أوروبا نبيل أوروبا في التعليم لا شك في ذلك تو أما تو سيدي tó bá ti wà lẹ́yìn máa níbi tí màmú Malik àti Ahmad ní olùwáyà fẹ́rí tí wọ́n onílàdé ìpè tó sọ pé màkàdà lè kó ìmáàmù fọkìrọ́ àtún ìmáàmù lè kó kìrọ́ gbogbo ẹni wá sí ní ìmáàmù kí o tí ìmáàmù bá ké náà ní kí o tiẹ̀ màkàdà lè kó ìmáàmù fọkìrọ́ àtún ìmáàmù lè kó kìrọ́ gbogbo ẹni wá ní ìmáàmù kéwù ìmáàmù ní kéwù tiẹ̀ náà kò ní ìdí pípé òtún máa ẹ̀sábíṣì kéwù tuntun. náà adéfì yẹn láàrúkọ dá lórí ti ìyapa wọ̀ rẹ̀. ìwọ báwo ni ọba ti dá a tó tó bá kọ fẹsẹ̀ rìn lẹ̀. Al-Imam Ibn Abdul Barr wọn lè dọ̀ àyà. a ti rí inú àwọn olùmọ̀sán sọ pé lábà àlefisẹ̀ rí bí báyìí. nítorí pé táwọn mú sẹ́kọ̀lá báyìí òní pété bá ti kí ó sókè tílẹ̀ máa bá ti kí ó sókè nínú àwọn ọ̀gá tó máa kí ó sókè òní kí ó mẹ́. tọ́ a rí i pé láṣẹ àwọn ẹni pé bíṣọ́pù àdúrà ló sọ pé àdéhìí yé pé sẹ́ẹ̀ máa ń tó lẹ́yìn máàmù yín ìdí táwọn òní fi lè fi ṣiṣẹ́ onígbó tó wà nù àdéhìí kan tàbí òwúrọ̀ ìrà àbúrò ìrà wa sọ pé ìní wọn bá fi kí ó kíké sílẹ̀ wípé ẹ máa kí ó láyìn ìmáàmù yìí ni wọn ní bẹ́ẹ̀ ni a máa súré kí ẹ ẹ gbọ́dọ̀ tó ṣe bẹ́ẹ̀ máa fi bá tẹ sọ wọn ní nínú ìwà àgbà àbúrò rírà wa ni láti jọ yẹn wọn bá fi kí ó kíkí sílẹ̀ lẹ́yìn àlẹ bisọlá sọ ẹ bá wa yẹ̀ wò ẹ gbọ́dọ̀ tó ṣe bẹ́ẹ̀ máa fi bá tẹ lábẹ́pọ̀ rẹ̀ yẹn àlẹ bisọlá sọ àbúrò rírà wa sọ yìí pé láti jọ yẹn wọn bá fi kí ó kíkí ta العبرة بما روى أم بما رأى tẹ̀lé dọ́gba wa la nílò àbí tó ń gbọ́ yìí dọ́gba wa la nílò dọ́gba wo sọ pé ká má fi padà gbọ́dọ̀ sọ pa gbọ́dọ̀ fi ni ìdí nu sábà fi ń bẹ lórí pa gbọ́dọ̀ fi. Al-Imam Ibn Hazm rahimahullah nínú tí wọn àwọn Muhalla a wọn mọ̀ sí àlàyé tó pọ̀ mọ̀ sí àlàyé tó pọ̀ lórí ọ̀rọ̀ yìí gbogbo sábà kò sí ìtumọ̀ òun wá látọ̀dọ̀ rẹ̀ pé aláàkì ò lẹ́yìn lè máa ń fẹ́ bẹ̀rẹ̀ látòrí Abubakar àti fàtí àlẹ́ yìí náà kọ́dà kó fi dé ìmáàmù kí o sókè ọgbà ìwáyà wà lọ́dọ̀ ká lọ. tó bá wá jẹ́ kó wà mọ̀nsó ike àdéhìí ti àbúrò rẹ̀ rà ó ti pa kákí fàtí àlẹ́ lẹ́yìn máa sẹ́ẹ̀mọ́ ike gbogbo àwọn sẹ́gbọ̀rọ̀ wà lọ́dọ̀ wọn wọn ní rí gbà wá. mo rò pé yé wa torí ẹ̀ ló ti jẹ́ pé ní ẹ̀kọ́ mọ́tálásí tá a sọ̀rọ̀ mọ́ lórí àdéhùn yẹn níbí wọ́n ilá ọ̀rọ̀ tó wà lórí rẹ̀ pọ̀ gan-an èsì tí kálukú sì tún fọkànra wọn tún pọ̀ gan-an ṣùgbọ́n ìtọ́kùn wa balẹ̀ sí àfẹsí lọ òun náà ní pékinni àwọn akẹ́kọ̀ọ́ àti ha kódà kó sọ pé lẹ́yìn máa ń la wa níbi tá à ń ti ń fi sókè tí máa ń bá fún láti ké pàtẹ àwọn tẹ́lẹ̀yìn láti rí nínú àdéhùn kan tó ti síwájú sí pé àwọn há ìdákẹ́jẹ́ méjì lọ́dọ̀ àti sọ̀rọ̀ máa lè sọ́nà lórí ẹ̀ wọn máa ń dákẹ́jẹ́ nígbà tí wọn bá ṣe ọlọ́ àkọ́rọ̀ àkọ́kọ́ kó tó di kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ka kéwù wọn sì tún máa dákẹ́jẹ́ lẹ́yìn ìgbà tí wọn bá ka kéwù tán wọn tó rò pọ̀ ìgbà tí ìmáàmù bá dákẹ́ ọ̀hún wò ó tètè lu opportunity láti ṣe kíni láti ké fásitì àtẹ kébẹ̀ tó béèrè pé ìmáàmù àwọn ẹ̀sẹ̀ kò nóòtù ní gbogbo àṣùbà òun yìí ti ṣe ṣé òun lè lu àǹfààní ẹ̀ láti ké fásitì àtọ̀ dáadáa ó kà fásitì àrẹ pẹ̀lú farabalẹ̀ so kótó di kẹrù ibi tá a tó sí ni lónìí subhanahu wa ta'ala muhammed ashhadu an la ilaha illa ant astaghfirullah. ìbéèrè tèmi ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ tó yẹ ìṣẹ̀lẹ̀ yìí ìgbẹ́lẹ̀ tó kọjá nípa àwọn ìṣàkóso gbèsè tó wá mẹ́rin nínú àdìsí lẹ́gbàá àdìsí ní ọmọ ọ̀gá sí àwọn ọ̀gbẹ́lẹ́ ní ìṣàkóso. àtàkì ètò ìṣẹ́ta ìlú bá wọn ṣe ó dà pé

ẹ̀sọ̀ nípa ẹgbẹ́ kí wọ́n máa dákẹ́ tábà ń ṣe ọ̀dọ̀. wọ́n á fẹ́ bẹ̀rẹ̀ pé ẹni tí kò bá rò sí lágbẹ́ nínú olú mẹ́rin ìyàwó apá méjì ìgbà kẹwàá ṣe ẹ̀yà sí ẹgbẹ́ ibi ibi àṣàgbà wà ìjọba ọ̀ṣọ́ra ìjọba ti. ọ̀dákẹ́ ọ̀dákẹ́ ọ̀dákẹ́ láàyè ìgbàgbọ́ ti ní bẹ́ẹ̀ kó wí ìmọ̀ràn yóò fi ìpìlẹ̀ náà wá kí mi wọ́n bá ọmọ tí wọ́n sáyà wọ́n bí ọmọ yẹn ti ń di apá ọ̀hún àdàpọ̀. ẹ̀rọ kò síbi tí wọ́n ti ní ká kọ́ ọ̀nà àwọn ọmọ ti fẹ́ ti ní ká kọ́ ọ̀nà láti kọ́ lórí àyà àmọ́ kí báyìí àti báyìí tó ń wá bí tọ́kùn ń wà ká ilé ìwòye ni wọ́n ti ká. nínú òfin ìṣẹ̀lẹ̀ àgbọ̀ pé tí bá fẹ́ bá wà kankan bẹ́ẹ̀ ní ìdájọ́ tí pé kéèyàn wò nínú súnà àti nínú àwòrán so ìdílé wa pé bó ni a ṣe wò lẹ́ẹ̀kan náà torí ti dábẹ́ lórí ọ̀hún. ìyẹn pé gbogbo ìtọ́wọ̀ ló bá kọ́ gbà lọ́dá tó fún ọ̀dọ́gba nípa òfin nípa òfin ìyẹn pé gbogbo ìtọ́wọ̀ ló bá kọ́ gbà ọ̀sẹ̀ lọ ìtumọ̀ rẹ̀. Thank you èèyàn kan tó ṣe ìrìn àjò nígbà tó bá wà lórí àjò àwọn tó bá ó fẹ́ kí èrò kan sùn but ó wá sọ mẹ́kó kan sùn lòún fẹ́ kí ṣùgbọ́n bá kò tún máa débi látẹ̀lẹ̀ kì í ṣe ẹ̀kọ́ sálámà lọ́wọ́ ṣé yóò padà má sọ ìdìbò àrà la ṣé yóò padà ní àwọn ọ̀gbẹ́bẹ̀rẹ̀ obìnrin yìí. ẹni tí ọ̀gá ọ̀run tó bá ìmọ̀ lórí òkú. وبركه ماذا تبارك وبركة أي كيف سيعرف الله لا تعبد نتولى ذلك النبي محمد صلى الله عليه وسلم فمن أدرك ركعة من الصلاة فقد أدرك الصلاة ومن ذلك ركوع قول ما تسمع ومن ذلك ركوع من وعقام تبارك sáàtì àti òkè àtàwọn púpọ̀ tó wà nínú ìdúró ọ̀bùwà yàtọ̀ sí àwọn ọmọ ìrìyà àwọn ọmọ ìrìyà láwọn ti bá dúró kótó ìfọ́sẹ̀ òkú ọba àbá ọ̀sán ìrọ̀kọ̀ba nítorí pé ẹjọ́ òṣèlú ọ̀rọ̀ yìí ẹjọ́ òṣèlú ọ̀rọ̀ ìbí wa máa sọ ẹ̀tọ́ tí sí ìdíwọ́ ìdúró tó ń lọ sí tó fẹ́ gbé ọfẹ́ lọ láti ìdúró lọ́jọ́ òkè tó ti dàtí mọ́ ọ̀pá tó pariwo sí ilé tó tó ti ń gbé àwọn tó máa bẹ̀rẹ̀ pàtàkì. Làwọn tó máa bẹ̀rẹ̀. Ìgbàdí máa ń rò fún ìgbàdí máa ń rò fún ìgbàdí. tó bá ti kó dájú pé ìmáàmù sọ̀rọ̀ kó táwọn tó rò fún? Ṣé tó bá dájú pé ìforí kalẹ̀ táwọn tó forí kalẹ̀ bẹ́ẹ̀? fúlàní àbí Muhammad sọlá àdìsẹ́lẹ̀ wọ́n jẹ́ nítorí pé wọ́n máa bẹ̀ lọ́rọ̀ sọ. àwa kò ní í ṣe iṣẹ́ tí wọ́n ṣe nínú ọ̀rọ̀ yẹn kó tó di pa àbọ̀ fún wọn dákẹ́. dídákẹ́ àbí sọlá àdìsẹ́lẹ̀ ti máa ń bá níparí iṣẹ́ tá a ti torí rẹ̀ sí àlọ́ àbáyé. báyọ̀ wá pé ọlọ́ọ̀ọ́ wọ́n fi òkú dànù ìgbà náà làwọn tẹ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ tó ara. Allahu Akbar wọ́n ti forí kalẹ̀ sánú. Ìgbà náà làwọn náà tẹ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ tó ara. Allahu Akbar wọ́n ti jókòó sánú. Ìgbà náà làwọn náà tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ tó wa. Àmọ́ kó jẹ́ pé à ń ṣe gbogbo sẹ́ẹ̀rún dọ́gba pẹ̀lú ti ìmáà. À ti wà dára jọ. Toló ń súnmọ́ àti síwájú ìmáà. Abẹ́rẹ́ bẹ́ẹ̀ nítorí pé ẹni tí wàá ti súnmọ́ ẹni tó dé àìsè kò sí tàbí ṣùgbọ́n yóò fà síta. ẹ sì mà kékeré tayọ kẹ ẹ máa tíwájú ìmáàmù tẹ àwọn ọ̀sán yẹn pẹ̀lú irọ́ tó bàbá ẹ̀ṣẹ̀ ńlá kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá. ẹlòmíì ní sìn ní ti dé máa wọn sálámù yóò ti sálámù ẹlòmíì kò ní ti dé máa wọn náà rú láti òkú ọ̀sìn náà rú ìyẹn ti jẹ́ imáàmù dé orí kalẹ̀ ojú lọ sórí kalẹ̀ sọ̀rọ̀fánà sọ̀rọ̀ àtúnà sọ pé ṣé kò bẹ̀rù ẹni tí ń lórí sókè síwájú ìmá fífi ọlọ́run bá lè yí orí rẹ̀ padà sórí kẹ́tẹ́kẹ́tẹ́ tí ẹ̀rù ọ̀bọ àgbà ọ̀ torí ẹ̀yìn ọ̀gbọ́dọ̀ borí sókè síwájú ìmá ìyẹn fi náà sọ̀rọ̀ àbùkọ̀ ìmá ọ̀gbọ́dọ̀ máa bá ìmá ọ̀gbọ́dọ̀ máa bá ṣe díje ṣe dúró lọ́wọ́ parí tí ń ṣe kó ọ̀tún lọ. Ìrẹ́ ló ti kọ́ lọ́ọ̀kọ̀rọ̀ lọ́ọ̀kọ̀rọ̀ lọ́ọ̀kọ̀rọ̀ táwọn èèyàn yàtọ̀ síta àkọ́kọ́ orúkọ rẹ̀ ṣe pé ọ̀rọ̀ tó ṣe ń tọ́fà. Àwọn àlọ́ọ̀kọ̀rọ̀ táwọn láti ṣe kó padà láti kó àti kò ní. Ìrẹ́ ló ti jẹ́ pé ìmáàmù ní dákẹ́ nípa wíwí wọn àti tó bá parí tẹ̀. Orí débi ikú ti forí kalẹ̀ ọlọ́ọ̀rọ̀ gbọ́ bàbá rọ̀ bàbá. ti jẹ́ pé ìyẹn nísìnyí èmi ọmọ rẹ mọkàn wà á dúró mi àwọn tí tẹ̀kí rọ lẹ́yìn wọn ní fífi òdù mi lọ nígbà tó lọ́wọ́ wá gbọ́ gbàdá wọn á tẹ̀sẹ̀ lọ rúkú sẹ́kó gbọ́dọ̀ má ti lọ rúkú tà ẹ̀ wọ́n lọ sí koríkalẹ̀ lọ́wọ́ gbọ́ ètí koríkalẹ̀ o gbogbo jama ti koríkalẹ̀ òtún àti pé ìgbà tó tó dákẹ́ ìgbà tó tó koríkalẹ̀. Thank you ṣé ẹni tó fẹ́ jọ yẹn yóò ṣe ìgbéra mìíràn kí mọ wọn tó bọ́ síwájú àbí kó tó fa. dáadáa dáadáa ó sọ lọ́wọ́ kọ́ kẹ́ẹ́dọ́ sí àmì fún ìmọ̀ràn tó sún síwájú. وإلا يكون يمكن أن يكون بأي حق لو كنت يوم الإمام سواء توقف سيئا كما كانت في متى وقت ذلك طبعا الإمام سواء توقف الله أكبر òtítà èdè ọ̀pá máa mú sẹ́yìn òtítà bọ́ọ̀lù bọ́ọ̀lù wọ́n máa fura tí ọ̀gá ti sì má dànù tí máa pọ̀ kò di ọwọ́ rẹ̀ mú lọ sí èjìká rẹ̀ lọ́wọ́ rẹ̀ wà. ẹni tó jẹ́ mọ̀ tó wá báyìí ní ìṣèjọba ìṣèjọba ìjẹ́lu ẹni tó máa ṣàkíyèsí láti lè fọ́ ọ̀rọ̀ àkọ́kọ́ àjọ rẹ̀. yóò ti tẹ̀kúrọ́tì lẹ́kọ̀ọ́ torí pé tẹ̀kúrọ́tì ẹnikẹ́ni tó bá wá bá ìmọ̀ ìbá jẹ́ rògbò ní ìmọ̀ wa máa torí kalẹ̀ ní ìmọ̀ wa àkọ́kọ́ bí ọ̀kọ́ ṣe ní kí ni ẹgbẹ́ rògbò lọ. tó bá jẹ́ pé rògbò oko ti ní kí máa ń lọ yóò tún wá sí ẹgbẹ́ rògbò tó bá jẹ́ pé torí kalẹ̀ ní lọ yóò tún wá sí ẹgbẹ́ rògbò ọ̀ṣọ́jọ́ nínú àdéhùn àbìdáwò rọ̀fìmọ̀wá anẹ́rìsọ̀lá àdìsọ́lá wọ́n ní ìdá àtẹ̀tún wọn tẹ ẹ bá ti wá bá wa nígbà tá a wà lórí ìkórè kalẹ̀ ẹlẹ́ ìkórè kalẹ̀ àmì ẹ̀mọ́ kà fún pẹ̀sì bá kankan nù rọ̀ nítorí kẹ̀ bá rògbò lọ́jọ́ àwọn ọ̀gá tó bá bá rògbò lọ bá rò nínú àwọn ẹ̀rí nù. bákan náà ẹ̀rọ ìṣòro kò máa dọ̀rọ̀ fún lọ́sọ́lù ọ̀rọ̀ àbájọ fún farafinmu àbí fọ́kùtù tọ̀ ẹlẹ́yìn tó fi hàn wáyé tó bá bá ọ̀sẹ̀ lè máa lẹ́kàn الله أكبر تكبيرة الإحرام الله أكبر تكبيرة السجود wọ́n fẹ́ dùn ẹ̀yàn wò. àwọn olè ti dà ní ìrẹ́ yìí mà níyàn dà tó làwọn kọ yín bẹ́ẹ̀ ti dà níyàn tó làwọn kọ yín náà wọ ikú ní bàbá máa béèrè àdá. lórí ìwọ lẹ́yìn ìmáàmù ẹnì kan wá gbọ́n oṣù lórí ìwọ àyàn ah, jà rẹ bí èèyàn méjì tó àlọ́kùnrin àtòsí rẹ jà rẹ ẹgbẹ ẹgbẹ jáde nígbà ẹ̀mí rẹ lẹ ọlọ́run lè ṣe kọjá pé bóyá dáko ní àríkè nígbà tẹ́yìn bá ṣe rẹ́síù rẹ ọlọ́run lè ní kó yẹ torí ẹ̀ ká já rẹ nítorí àti gba ẹ̀mí kan á lẹ̀ tọ́lọ́ bá fún alágbára àti síbẹ̀ wájú. ṣùgbọ́n àti bá ti tòṣì tòṣì rẹ̀ ká gbé eléyìí ń bẹ lọ́ọ̀kan ní ń bọ̀ ó sì já fọjú kò tó sì ń bẹ wájú òun ò rí yóò sì já bẹ̀ wá já ẹ̀rùn rẹ̀ wá lọ bá láti lọ gba ẹ̀mí rẹ̀ ká tó wá fẹ́ tó ṣubú lẹ́gbẹ̀ẹ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وعليكم السلام Uau!